الحمد لله رب العالمين جعل المؤمنين إخوة متحابين في الدين ونهاهم عن التفرق وطاعة الحاسدين adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣe wá ní ọmọ ìyá ẹ̀sìn wọn mọ ìyá tí a mọ̀ ní àkólé kan ara wa ó kọ̀ fún wa níbi ká mọ̀ fọ́nká ká mọ̀ ìyà lọ́tọ̀ọ̀tọ̀ ó sì kọ̀ fún wa níbi ká mọ̀ tẹ̀lé ìlànà àwọn tí máa jẹ́ òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀ òun jẹ́rìí pé ọ̀kan sọ̀lọ́lọ́wọ́ bá wa náà bákan náà mo jẹ́rìí pé ànàbà Muhammad sallallahu alaihi wasallam ìrúsìn ọlọ́wọ́ bá wa náà ní iṣẹ́ rẹ̀ ni èèyàn ọmọ ìyá mìíràn Islam àfẹ́kámọ̀ yìí pé ilẹ̀ ayé tá a wà dáàrú tìláyún ń dán wa wò bí sàrọ́ ìwọ̀dọ̀rọ̀ à ń fi ìdùnnú àtayọ̀ dán wa wò bẹ́ẹ̀ là ń fi ìnira àtìbànújẹ́ ṣàdánwò fún wa à ń fi líle à ń fi ń dán wa ń fi dẹ̀kùn à fi ń dán wa àti walmarod à ń fa làáfíà dán wa wò ń fa ìsàn dán wa walgina walfakr à ń fi ká ní à fi ń dán wa ń fa ìní à fi ń dán wa wò a ń fi ìjẹ́ni re a ń fi ń dán wa wò wal ashrar a ń fi àwọn ẹni ibi a fi ń sàdówò fún wa bákan náà lọ́n dán wa wò bil halal wal haram ó dá ìwọ̀ ó sì dá halal òun nìkan náà ló sì dá wal huda wad dalal a ń dán látara pé ìlànà ìtọ́sọ́nà lélẹ́yìí ìsìnà lélẹ́yìí a fi ń dán wa wò wàtọ́ àti wal ma'siyah ẹ̀sìn leléyìí ẹ̀sẹ̀ leléyìí àbí ń fún wa ẹnìkọ̀ọ̀kan wa láàmọ̀ wa bìíra wa léèrè mọ́mọ́ wa kí fòkun ti háàrí àhùwà gbogbo tí mo kà á lẹ̀ ló wà ní ayé àwọn kan wọ́n wà lórí àìsàn tó ti pẹ́ tọmọráyé gan ò ronú pé wọ́n lè bọ́ ń bẹ̀ ìntà ronú ni àlùkìámọ̀ náà lágbára dé àfi tọ́lọ́ ń bá ti ká lára lára ẹ̀ tó fún alálàáfíà à ń fipò àtàìnípò ìjẹ́ èèyàn tó nípò àti èèyàn tí ò nípò àfi wò ni o àyàn máa sọ pé bí èèyàn bá ti mọ̀ èèyàn àbùsébùsé òun gangan ò nípò ṣùgbọ́n mẹ́rin tó nípò tó bá ti mẹ́rin tó nípò àbùsẹ́bùsẹ́ ìyẹ ò lè jẹ́ ọ́ ìmọ̀nì tẹ́lómìn fi ń lọ ayé nu tó fi fẹ́ wọ sàárè kò rántí ọlọ́run ti mọ fún yàn nípò tóun bá fà ti mọ yàn tí ń bẹ nípò òun dà òun ti firi. ebi ń pa àwọn èèyàn tá à ń rí wọn ẹnìkan ní ẹ̀ẹ́ta ń pariwo ebi ebi ìlúle ìlúle sẹ́nìkan wà ní orílẹ̀-èdè tí ó tí ó jí ojúmọ́ kan tí ò ní fifty thousand lákàntì àwọn èèyàn bá kígbe lé lórí pé a ah, ah. àbíwọ̀ gan la àkọ́kọ́ àwọn ọ̀dájú ṣé kìí ṣe nàìjíríà ló wà ní tó wá jẹ́ pé nìkan tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ìlú òyìnbó ní sọ à ń sọ bẹ́ẹ̀ tó ti pẹ́ lọ́hùn ìyẹn ẹni tá a jọ ń gbé nílùú pé sọ wá lè wọ́ọ̀sì kẹ́nìkan jí kó má ní fifty thousand lákàntì ọlọ́run fi gbogbo àwọn nǹkan yìí dán wa wò nítorí pé sáàfì sí lọ́hùn sáàfì sí àánú táwa bá wà nípò kan tó jẹ́ èyí tí ọ̀kanú àwọn ibi tí ọlọ́run fi dáadáa tì sí bíi kéèyàn lálàáfíà bíi kó wà nípò gíga bíi kó lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí anabi suleiman alayhi salam nínú ṣẹ̀rí àwọn ànábì ọlọ́run tó ṣáájú tó sì dédé ṣẹ̀rí àwa ó pọ̀ nígbà tó tọrọ ọlá ó ní ọlọ́run fún mi lọ́lá kan tí ò ní ṣe kí ni tẹ́lòmí ò ní lóró ẹ̀ láyé mọ̀ ṣe kódà ànábì wa sallallahu ta'ala wa sallam irú ọlá tọ́lọ́run ṣe fún Suleiman ọlọ́run ò ṣe fún ànábì wa Muhammad sallallahu wa torí bó ṣe bẹ lọ́hùn lọ́lọ́run grántì ẹ̀ míza eh, kíná ń pè miracle ànábì kọ̀ọ̀kan yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ànábì muhammad sallallahu alaihi wasallam sallam òun lọ sáájú gbogbo ọmọ ádámà láyé àtàlkìámà tó dúró ànábì suleiman táwọn wí náà ṣùgbọ́n ọlá bó ṣe lọ ayé ọlọ́run sallallahu alaihi wa sallam ànábì wa ò tiẹ̀ ṣe sá bẹ́ẹ̀ kò ṣe sárú ọlá kọ́ọ̀là lẹ́dì ìndà ànábì Suleiman gbọ́rọ̀ direct bá èèyàn ti bára sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ìdá tí ń bẹ láyé àtàwọn kòkòrò àtẹyẹ àtẹranko àtàlùjànú àti èèyàn àti gbogbo èdè nínú èdè àwọn èèyàn ó sì ran wọn kìí sì sókò ìdán kódà nígbà táwọn kan mẹ́sọ pé ni Ọlọ́run tún sọ pé kìí sókò ìdán sẹ́ wàmọ́ káfàrọ̀ anábì suleiman lè ṣe kèfèrí walakinna shayatina kafaru àwọn àlùjànnú ni àwọn ni kèfèrí o ìyẹn ti clear so afẹ́ fìrìnlẹ̀ yí pé ọlá ni ibi tí mo wá ń lọ gan-an Allahu Akbar nígbà tó gbọ́ nípa Balkis ní Sábà tó obìnrin tó ń bẹ tó tún jọba wọn ìyẹn tiẹ̀ jẹ́ eye ẹyẹ udúdà ni ànábì Sùlẹ̀mánù kọ́kọ́ rí tó bí ọ̀rọ̀ nìyẹn pé láìsí pé mo rán udúdà ń sẹ́bọ ló gbà lọ wọn láwọn ò rí ọ̀dà tó bá sì dé yóò jẹ́ palaba àyà fún lílọ without permission àyàfi ànábì Sùlẹ̀mánù ló ṣàyàfi àyàfi tó bá mú tuntun wá nígbà tí ẹyẹ yóò dé lóòótọ́ ó ní ẹmọ bá ń wí ẹmọ bá ń wí ní arabic text ó ní mi wàjá tù mọ̀rọ̀ àtàn wàjá tù mọ̀rọ̀ àtàn tàmùlíkùhùn ẹnu àfáàwà professor aláwọ̀ mo ti kọ́kọ́ gbọ́ wá sí rí wọ́n ní ó sèǹjì sẹ́yẹ kó jẹ́ pé obìnrin lórí ó sèǹjì sẹ́yẹ kì í tún o níbi tó lọ pé a a ọ̀gá mo mọ̀ rí mọ̀ lónìí obìnrin mọ̀ ló lórí wọn ẹ̀rọ obìnrin tẹ́ ń sọ pé ẹ̀fẹ́ jọ lórí ẹ̀yà sinmi kẹbẹ̀rù ọlọ́run kẹtúnlé ọkọ yín ṣe àfẹ́ jọ lórí àfẹ́ wọn ti pa wájú máyé wọn ti rẹwà jẹ máyé mọ́kàn yá abẹ yẹn ní o tọ́pìkì mi tò ní kọ́ yẹn o ó níbi tí ọlọ́run ti ṣàgbéga fóbìnrin tó pọ̀ tó jẹ́ kẹta ayé tí wọ́n gbé lọ àdìkàmọ́ tó gbé táwọn obìnrin neglect wọ́n ti bí níbi táwọn bá ti sọ lórí ayé ìbẹ̀lẹ̀ orí ayé àtàlùkẹ́ àmọ́ wa ẹyẹ ń sọ fún ànábì Suleiman pé ìnira ètù kíni wàjátù ni mo rí obìnrin kan tàmílíkù hún tó yẹ pé òun lọ bá sóyé ẹ̀hẹ́n ó sì lọ́lá tó pọ̀ ìrìn nǹkan tí ọlọ́run ò sí fún ó sì lága kan èèmọ̀ ni. وجدتها وقومها يسجدون للشمس من دون الله ẹlẹ́ẹ̀kejì ni pé òun yàtọ̀ sí pé obìnrin jó lórí tó jẹ́ rìpọ́tù àkọ́kọ́ tó yani lẹ́nu àà ó ní mo rí òun àtàwọn èèyàn rẹ̀ wọ́n forí kanlẹ̀ fún yẹ̀sùdúnà eh, lè ṣàmsì òòrùn ni wọ́n ń sìn فزين لهم الشيطان أعمالهم Èṣù sì ṣe wọn. Èṣù ṣe ṣe wọn lọ́sọ̀ọ́. Gbogbo àwọn tí ń ṣiṣẹ́ èṣù náà lónìí, èṣù ṣe ṣe wọn lọ́sọ̀ọ́ ni. Mo kọ́ àwọn clarification tí mò ń mú wáyé ló jẹ́ ń fẹ́ lọ síbi pé gbogbo ẹni tọ́lọ́run bá fi sípò kan òun gangan ni topic. Wọ́n yìí fi ọlá, wọ́n yìí fi dààmú ọmọ aráyé ẹni bá fẹ́ sọ̀rọ̀ inú ògbéra lòkè àmọ́ gbogbo kò tí yẹn bá bá rẹ̀ tó fi jẹ nìkan lọ gbogbo òpò láyọ̀ kankan lẹ̀ ó jọba ó járe ipò òṣèlú ipò ayé ipò ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ọ̀nà anabi suleiman tọ́lọ́run ṣe ọlá ìfún aleṣọ́látù wasalam kò sẹ́nìkan tí ó lórí ẹ̀mọ́ láyé tá a wà yìí gbogbo tọ́lọ́run bá máa ṣe fún yàn lórí ayé kò sí tẹnìkan tí ó tún ṣẹlẹ̀ mọ́ tí ó tún tánà bí Suleiman ìgbà tí wọ́n á bọ́rọ̀ débi wípé ẹyẹ rúdà ó bọ́rọ̀ débi wípé ó lága kan arṣun ẹ̀rí tó tún fi ajẹ́tíòfò azim tó tún fi kún ìròyìn tó mọ̀ lágbára mà ní wọ́là ha arṣun azim kò tọ́ kò tiẹ̀ tún àlà arṣun ọlọ́run ṣùgbọ́n azim náà ní láàyè tiẹ̀ ó wá ní ó lága kan ó dà kò burú ṣé sọ́tù náà mú lẹ́wà. Eh, ọwá ní gbogbo ẹ̀yin ẹ̀mẹ̀wà obìnrin yẹn gbọ́dọ̀ dé bí àtàwọn ti ń jẹ́jọ́ yìí ẹ̀ ṣùgbọ́n kan tó dé ta ní ó gbàgẹ̀ bí ẹ̀yin ẹ̀mẹ̀wà àwọn àjànú àwọn èèyàn àwọn ẹranko àwọn ẹyẹ ẹ tẹ̀síwájú. efuritu ló kọ́kọ́ sọ̀rọ̀ àlùjànnú ni. ó ní ọ̀gá kẹ́ tó kúrò níbi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yẹn àga yẹn ó ti débi ìyẹn pé program. ó mo búra pé mo kápá bẹ́ẹ̀. Suleiman alayhi salam kẹ́ tó tẹ̀síwájú. anabi sulaiman ń wo inú ọlọ́tọ́lọ́ ń ṣe fún un ó wò pé a ká tó parí program ìyẹn ti pẹ́ jù ń ló bí ọ̀rọ̀ míì tí ẹlòmíì tún sọ. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل eléyìí rí sàlùjẹ̀nú ó ní ẹnìkan tó jẹ́ pé ìmọ̀ tírà ń bẹ fún ìmọ̀ tírà ń bẹ fún ó ní ọ̀gá èmi lè gbé wá kọ́bílà anyar tada ilé katọ́rọ̀fọ̀kà bẹ́ẹ̀ ṣe ń wọ̀ ọ̀kan yẹn kẹ́ tó ṣẹ́jú kó dùn yín tó wálẹ̀ àga yẹn lè dé nísà. obìnrin pé àpúrúfà ti wà ànábì ṣe ọ̀rọ̀ yẹn náà wọ́n ń sọ lọ́wọ́ àga láti sábà kọ́ńtì míì. fàlámọ̀rọ̀ áwù mustaqirra indahu bánà mi sùn ṣe ṣẹ́jú bó ṣe ṣẹ́jú ó ṣẹ́jú má àgálà ni orí àga yẹn ẹni tó sọ pé òun gbé wá tó sẹ́jú kò waste time náà ó gbèdé ni koran là ń ká o kìí sà lọ ọjọ́ òun o ànábì Suleiman wá rí àga yẹn ibi tí mo wá ń lọ nù kọ́ọ̀lì. ọ̀nà máa bá mi lọ bí. ìwọ náà tọ́lọ́run fi sípò sóràtù kílàǹkà sóràtù nàmì sóra twenty seven láti àyà. láti twenty láti a 20 àtìkà lọ ẹ̀hẹ́n lọ kà látàyà 20 ìwọ̀n tó ń gbọ́ mi tó yẹ pé tọ́ọ̀bá ti wà nípò kan ọmọ aráyé ò lè gbádùn mọ́ tọ́ọ̀bá ti lówó wọn kàn gbé ọ ṣépè ní gbangba ni ìpè ní gbogbo wọn ń ṣe lẹ́yìnkùlé àbó ìjọba àbó onímọ̀ ànábì sọ̀rọ̀ sọ́là ó sọ débi pé ká tún mọ́ ẹbẹ lọ́hùn yìí mìíràn ẹ́lì ká máa wá sọ lọ́dọ̀ lọ́hùn mìíràn ẹ́lì mélà yá ń fa ẹtún wọ̀ mọ̀ ìmọ̀ téèyàn máa ná bí owó tó pé ńgbà téèyàn bá ná gangan ló lékún ìgbà téèyàn bá náwó ló dínkù ìmọ̀ni láti gbà páàrí mi sí ìmọ̀ tó pé ńgbà tẹ́ bá ná òun gangan ló lékún àwọn èèyàn tó nígbà táwọn ẹni Suleiman raga ó ní hádá min fadli rabbi ayà gbogbo gangan láyà yẹn ayà fọ́tínù ó ní áà àánú ọlọ́run lè léyìí o ẹgbẹ́ òní ọba ti jẹ́ ìbá náà bẹ́ẹ̀ lọ́la pé tó yóò ṣe mọ́tò ẹbí kọ́ọ́rú náà ẹ má wòlẹ̀ lọ́ka eléyìí ṣebí kọ́ọ́rú náà ńgbà tó rí rẹ̀ láàrin àwọn èèyàn pé kò sẹ́ni tó dàbí òun níbi ọ̀rọ̀ ayé ṣebí tó ń wí ni pé ìnámà òtítùhù àlà ilmin indi èmi mo mọ̀ bí mo ṣe kó jọ ẹ wà nábì ọlọ́run sọ́tọ̀ ọlọ́run ẹ wọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ẹnìkọ̀ọ̀kan wọn èmi mo mọ̀ bí mo ṣe kó jọ yẹn in tó wí nǹkan gẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ yorùbá tí mo lọ́mọ wí lónìí àtàwọn olùmíì tí ì ṣe yorùbá ẹ má kó bá mi o wàhálà yìí ti pọ̀ ìṣẹ́lẹ̀ mi náà ṣe kí n tó rówó ẹ lé wọn dànù tí wọ́n bá ń gbá atọrọ jẹ míì ní etí tọ́ra ṣe kò ń gẹ̀ẹ́bẹ̀ omi ó sì mọ́ bọ́ lójú yín níbi àwòmọ́ aláìní òwò mọ́ yàn níta ní òwò mọ́ tó bá gbọ́ lọ́ngbọ́ yóò wò mọ́ lọ́hùn yóò wá kù fún tí ó nǹkan padà dọ́dọ̀ ẹ̀ látọ̀rọ̀ ń ni àná mùsùlùmí ní hádámì fọ́lì lìyàbìlúwàní ọlọ́run fi dán mi wò àáṣkòrò tí máa fi sin lọ́run tí máa dúpẹ́ am akfòrò àbí máa ṣe kèfèrí ẹni tó bá dúpẹ́ sákàrà yàṣkòrò ìnáfì ó dúpẹ́ fún rẹ̀ ẹni tó bá ṣe kèfèrí ọlọ́run ní ibi ó ń tọ̀hún ọlọ́run rọrọ̀ kọjá ẹgbẹ́ ọlọ́run ló fún un nínú bọ́ǹtì ọlọ́run lọ́lọ́run ti já nǹkan kan lé lọ́wọ́ torípa láìní ni tọ́lọ̀ tún sọ ọ́nà ayà mi náà pé gbogbo tí mo rí kí n fún yín wà á ń tún lè fọ́kọ̀rọ̀ ìlọ́lọ́ aláìní ni yín aláìní náà ti ní lọ́dọ̀ ọlọ́run ọba tí máa fún yàn nìkan. náà. ọ̀rẹ́ rẹ̀ kì í wú lára àrùṣà àwọn ojú àtàǹtàǹtì àtàkùn nílẹ̀ lẹ́yìn nígbà tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run ní àdánwò la fi ṣe fún yín o ibn abbas radiyallahu ta'ala anhuma ó ní nàbùlùkún nàbùlùkún tọ́lọ̀n wí àmọ̀dán yíwò yẹn ó ní ayé nàbùtàlíkún àmọ̀dán yíwò bishari wal ayé bishidati waraha sàn pé àtàbí àgbà nínú tafsir ó ní ibn abbas ó ní àmọ̀dán yíwò pẹ̀lú shidda ìnira lè dé wàrọ̀há a sì lè mú dẹ́kun wá wàsíhà a lè dányínwò pẹ̀lú àlàáfíà wàsókùn a sì lè dányínwò pẹ̀lú àìsàn wàlìgínà a lè fi ọrọ̀ tó pọ̀ dányínwò a sì lè fi fákírù àìní a lè fi dányínwò gbogbo ẹnìkọ̀ọ̀kan lọ́dọ̀ òbí torí ẹlòmíì náà tún bi ta àìní náà ó tún ti bẹ̀ sẹ́lọ́hún ó tún ti bẹ̀ sọ́ra ẹ̀ di ẹni tí ń sọ̀rọ̀ ọmọ náà látàyé àfitọ́lọ́mbàlà ń pọ̀ lọ́n lólójóró pé kí lòun ṣe fún ọlọ́run tí tòun fi rí báyìí dípò kó sọ ní tó fẹ́ direct bẹ́ẹ̀ bá ń bẹ̀yàn gan sọ̀rọ̀ tó wà ní kò wá ní i don't waste my time what, what, what are you here for èèyàn pọ̀ tí mo fẹ́ dá lóhùn kí ló fẹ́ èèyàn ọmọ mi ò rí owó school san ni ẹ̀hẹ́n simple èèyàn pọ̀ ńlẹ̀ dípò kọ́ ọ̀sán tó ọ̀fẹ́ fọ́lọ́ àti tó ọ̀fẹ́ lọ́wọ́ ń sọ̀rọ̀ báyìí sọ́lọ́hún wọn náà ò sì gbé sí làákàyè ọlọ́run má dánwò wá ó múnira wá ọlọ́run dákun ṣàánú mi làmí o làmí o má ṣe ládẹ́tán o ti dẹ̀kùn fún mi o alágbára ni ọ́ o má fi tàjùlọ rẹ hàn mí níbi ìnira o níbi ìkẹ́ rẹ ni kó o ti fi hàn mí àwa ní à bó bá jẹ́ pọ́lọ́mbà lẹ́nu rẹ̀ ní o kò ní jẹ́mi o àwọn olùmọ́ní ẹni tí ń sọ̀rọ̀ pé kèfèrí wí báyìí wọ́n ní kò di kèfèrí o ìjà ti sọ kalẹ̀ wọ̀láì tí èsì ń tà ń rò ìní mò ń wí bí kan mọ̀ sọ pé tó bá jẹ́ pọ́lọ́mbà gan jó ní déédéé nìyẹn pé káṣe déédéé káṣe déédéé sọ́lọ́mbà gan ṣe déédéé subhanahu wa ta'ala ìjọ tẹ́nìkan sọ pé idil ànábì ń pín nǹkan láàrin àwọn sàábé ló bá ní eidil ya Rasulullah wọ́n lójú ànábì pọ́n ṣe déédé o ẹmọ̀tẹ́ pin o Rasul ẹmọ̀tẹ́ pin o ah, ànábì sọ gbólóhùn kan ó ní illa ma'adil faman ya'dil aw kama níbi ká sọ pé méjì ní mẹ́ta ní mẹ́rin ní kódà níbi déédéé tí ó wà practicable níbi déédéé tọkàn láàrin àwọn aya yàtọ̀ sí déédéé ti èyí tó hàn láàrin aya àtọmọ gẹ́gẹ́ bí súnà ọlọ́run láàrin gbogbo ẹ̀dá láyé ẹ mọ̀ rí pé ọmọ kan bẹ tí ó wọ̀ yín lọ́kàn jọ ọmọ kan lọ ẹ mọ̀ rí pé aya kan bẹ tó wọ̀ yín lọ́kàn já aya kan lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ hàn ànábì náà sọ sallallahu alaihi wasallam ọlẹ́nìkan kápá eléyìí àmọ́ déédéé eléyìí tó hàn ó níta ni ó ṣe é tèmi ò bá ṣe é a máa fi àwọn nǹkan wọ̀nyí a máa fi dán yín wò bẹ́ẹ̀ náà ni alhalal walharam a máa fi dán yín wò ẹnìkan wọ́n ní àó ẹmọ́ wùlẹ̀ kéèsì mọ́ o ẹmọ́ kéèsì mọ́ ẹmọ́fìn kankan lọ mọ́ o kò sí tẹ́ fi lọ sí ní sọ pé à ó wá láàyè iṣẹ́ tó pè ń sí náà tún láàyè kò sí iṣẹ́ kankan wọ́n rí sẹ́ńbírì kò gbà wọ́n rí bí báńkì eléèlé kò gbà wọ́n bá rí onígbòrí àwọn ẹ wò ẹ má fi kankan lọ mọ́ tí ebi bá pa tó fẹ́ kú yóò padà wá rárá kò ní padà wá tó bá ti tẹ̀lé ọ̀kan wá síta àti sọ wípé àlìsí kọ́ ọmọ ìyẹn máa dúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run tó bá jẹ́ pé ń yàgò fún haram pé títí tọ́lọ́ fi mú àlàálì wá tó jẹ́ pọ́lọ́ ló dá àlàálì àti haram tí wọ́n á ń fi nǹkan yẹn bẹ lọ́hùn pé tó wáyé pé torí tiẹ̀ ni mi ò fi gba èyí tí ò bá lànà ẹ mu èyí tó tọ́ fún mi wọ̀n láyàdẹ́ ọgbà ara àwọn tọ́pìkì tá a ti mẹ́nu bà sẹ́yìn nìyẹn ẹwà ara àwùjọ yìí ní ìsìn gbogbo nǹkan tá a kà á lẹ̀ pátápátá táwọn èèyàn ní lọ́mọdámọ̀ ti kàdánwò lára wọn wọ́n ti kàdánwò lára olówó wọ́n ti kàdá ẹwú bíjọba ṣe ní tó sẹ́mọ̀ pé ìjọba lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala tó dá gbogbo nǹkan ìjọba ló rọrọ̀ jù ní gbogbo orílẹ̀-èdè tó orílẹ̀-èdè ibi tí wọ́n bá ti ní sympathy fún ọmọ èèyàn ibẹ̀ lára ìlú wọn ti gbádùn orílẹ̀-èdè tí wọ́n bá ti ní tí wọn ò ní bí orílẹ̀-èdè táwa wà yìí tí ò sí ẹ̀kọ́ tó gidi tí ò sí ìran eh, ìjọba kò sọ síìtù gidi kò bọ́ síìtù bá wà búlọ́ọ̀kù ni kì í sóògùn gbogbo èèyàn ló melé yìí gbogbo nítorí omi kò sọ́nà tí ọkọ̀ lè rìn tí ò fi ní ṣubú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ibi tí wọ́n bá ti ní nígbà tíjọba bá tíjọba ò bá ṣètò tó mọ́yán lórí fáráàlú àwọn ń sọ̀rọ̀ lówó pọ̀ nídọ́à ìjọba náà ní máa kà sí wa létí gbogbo ògbà pé EFCC gbé ẹnìkan iye bílíọ̀n báyìí dọ́là ìlókó lápòjọba EFCC gbé ẹnìkan iye bílíọ̀n báyìí awakọ̀ àdébẹ̀ inú hàn sí tí ìgbà oníròyìn mọ́lé pé ta ń pé kọ́ ọmọ kàńtọ́ ń kà jáde yẹn àwọn náà náà fi lórí yìí lọ́wọ́ inú owó tó jẹ́ pé orílẹ̀-èdè ibì kan ṣoṣo owó tí ń bẹ lọ́wọ́ ẹnìkan yóò bọ́jẹ̀tì ẹ̀ kì í ṣe fọ́dún kan kì í ṣe fọ́dún méjì yóò mọ̀ wá ìmọ̀ yí àwọn ará àtàlẹ́nu ńgbà wà lókèrè pé ìwọ nàìjírí ọmọ nàìjíríà ni ọ ọmọ nàìjíríà ni ọ dòní olónìí náà ń ṣẹlẹ̀ tẹ́ pa àwọn tí ń bẹ nínú àwọn mọ̀tì mọ̀tì mọ̀tì kọ́ńtì olówó ti ń lékè nínú àwọn ilẹ̀ wà kódà ní sábà ti ń sàánú wọn máa sọ wọn jẹ káwọn ọmọ o tún sàánú lókù àwọn máa kí la fẹ́ fàyọ báyìí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí pátápátá àánú tó kò láwùjọ níbi inú iṣẹ́ láabi mo sọ mo tún tún sọ àfàánú ọlọ́run níbi káwùjọ yìí ó tòrò àmọ́ iṣẹ́ tọ́lọ́run gbé fáwọn ní pé ká mọ ẹbẹ̀ lọ́run kọ́lọ́run jó tòrò kì í sábà rọrùn mọ́ tó bá ti bọ́ orí kí lápèjúwe ẹ̀ ẹlòmíín ẹlòmíín ó appreciate twenty twenty five thousand tó jẹ́ graduate ọ̀dà àpèjúwe rẹ̀ nígbà tí ń pa wá dé táwọn èèyàn ń gba thirty thousand kàn graduate wọ́n kíjọba ní mẹ́sàn-án mẹ́wàá but ẹni tí ń gba thirty thousand yẹn tí ń kíjọba yẹn kò tí ì mọ̀ gba five million ten million owó kidnapping o kò tí ì mọ̀ gbà o mo lè fọlọ́n búra fún yín pé kìí ṣẹni tí ń gba five million lórí èèyàn kan tí ń gba ten million lórí èèyàn kan tó jí gbé kìí ṣohun lẹ́bi ẹ̀ ń pa wà lọ ẹ wá wòye mílíọ̀nù àwọn èèyàn yẹn tí ń bẹ́ ń ta ẹnìkan sọ fún mi látèkó ó lẹ́nìkan ń kọ̀ǹfẹ́ǹsì wípé òun nígbà tó ń graduate even iṣẹ́ fifteen thousand nígbà náà ó ti dìnnà sásìkò tí mò ń sọ yìí ọlọ́wọ́n bá manage ẹ̀ àmọ́ not now níbi tí wọ́n ti ń forge ó lóun twenty five òun rí minimum of twenty five thousand a week ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ o níbi tán ti ń ṣe sáyẹn ẹni ẹlẹ́ni wọ́n lè gbé signature gọ́fìnà wá ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà yìí ni mo tún sọ ní gbogbo ayé ń gbọ́ yìí wọ́n ti fọ́ọ̀dì ìwé ẹ̀rí fún láti Toronto ṣé nàìjíríà lè gbàgbé léyìn tí ó sì lọ yunifásitì Toronto ààrẹ ààrẹ senate ìròyìn pé wọ́n padà ló ń tàn kó ń bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń ṣe irú àwọn ìwé ẹ̀rí bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń ṣe pásọ́ọ̀tì pásọ́ọ̀tì orílẹ̀-èdè ibòmíì wọ́n sì ta amẹ́ríkà fún yín tí ò ní yàtọ̀ nígbà táwọn bá dán táwọn tàn bá mọ bí wọ́n ṣe dìtẹ́tẹ̀ lókù kóra àwọn ìsábà dìtẹ́tẹ̀ nàìjíríà òun wá ń sọ pé níbi tí wọ́n ti ń ṣe yẹn òun rí twenty five thousand ó kéré tán o lọ́sẹ̀ so lóṣù ńkọ́ hundred thousand ńgbà tí ó ní bad week lòun sọ o pé kò sówó lọ́sẹ̀ yìí twenty five thousand ni ẹ wá fẹ́ fún ènìyàn ní thirty thousand lóṣù pé empower ẹ fẹ́ sànú ẹ̀ la hawla wala quwwata illa billah mo ń gbọ́ láàárọ̀ yìí wípé àwa gbé ìgbésẹ̀ tó lágbára lórí boko haram ní ah allah akbar àwa gbé ìgbésẹ̀ tó lágbára yìí ní sọ́jú báwọn lọ yìí ní sọ́jú báwọn lọ àwa gbé ìgbésẹ̀ ee àwọn èèyàn náà tó wà mẹ́rin sọ pé àwọn àgbégbèsẹ̀ nígbà tí ilẹ̀ ti sú àbí tí mọ́ ni tó kú kápẹ̀rún àṣùbà ẹnìkan níbẹ̀ wọn tún ti sọ pé ẹni tí bá gba fọ́ọ̀mù tó fẹ́ lọ ààrẹ yóò san hundred million hundred million mo wá ń sọ fún àwọn èèyàn mo ní à they will pay it ẹ̀gbọ́n tàbá ń san ní ìsìn ẹ̀rí pé wùtìwùtì làwọn yóò mọ̀ san owó tọmọ aráàlú òfin fàyè wọn ti náà lówó yẹn tí wọ́n rẹ́ mílíọ̀n wá ní wọ́n bá jẹ́ tún rẹ́ mílíọ̀n wọ́n gbà fọ́ọ̀mù yẹn in tó bí làásìgbò nìyẹn wọ́n lé àwọn kan ṣe bí wèrè wọ́n ṣe bí wèrè èmi náà mọ̀ rí wèrè kan bàdàn lóòótọ́ kan tó kéèyàn tó lè gbàgbọ́ pé kìí ẹ̀ràn pé wèrè ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì pé ó fẹ́ jọmọ gbé ọ̀tọ̀ wèrè yìí mọ̀ pẹ́ńbẹ́ àṣẹ́kèsè wèrè fa la hawla wala quwwata illa billah eni tẹ́ pé tẹ́yìn gangan bá ti gbọ́ lákọ̀ọ́kọ́ báyìí lẹ́sọ̀ pé kìí ṣe wèrè àbẹ̀rẹ̀ ilé ìrìnà wa ń wuye eléyìí mọ̀ ti fẹ́ ń bẹ̀ àti kìí sì ṣe wèrè lóòótọ́ àti ibi títí ń jẹ títí ń láyé tí ẹnu lọ́mọ orílẹ̀-èdè nàìjíríà wèrè kan lágbègbè wa níbi tá a ti ń sọ̀rọ̀ yìí náà níbi tá a ti ń ah níjọ́ kan tí wọ́n pa á tí wọ́n sọ pé ti pa o wọ́n ní àti kìí ṣe wèrè àṣírí ti tú mo wá ń sọ fáwọn èèyàn pé mo ní ah mo ní wàláhì ara sì fò mí jọ kan tó tó kí mi bí ìgbà tí èèyàn tí ó tó nọ́mà kíyàn mo níjọ́ mo sì ń kó ọmọ skul lọ mo kọ́ ọmọ skul lọ ilé náà ni àánú tó lọ yẹn àbá wá ọ̀nà bá sì dá padà nínú nínú strategy tó jẹ́ káwùjọ yìí tóró ni àbá gbìyànjú gbogbo tẹ́ni nìkọ̀ọ̀kan nínú bí jẹ́ pé àwọn olùmọ̀ gan-an

ní inú Ramadan àti lẹ́yìn rẹ̀ a lè pè wọ́n sí zero nine zero seven six tàbí zero seven zero three seven two wa rahmatulah.